wà nú ẹ̀ lọ olè náà ń jà kí ni mo náà ń ṣe kí ni mo náà ń ṣe ṣé ẹ tún máa gba olè láyè náà ẹ̀kún náà ti rí bàtà wà wà ń jọba nínú owó tí àwọn tí ò sí ẹ̀yin náà rí ohun tá a gbé ṣe ẹni tó bá fẹ́ ṣe é tó dẹ̀ nífẹ̀ẹ́ ará Ògùn State ìlú Ògùn State á ṣe é àmọ́ṣẹ́ ẹni tó bá fẹ́ jí owó sáko tí òfin kan ṣe a máa parọ́ wọ́n máa wá ṣe what we call camouflage government wọ́n máa ṣe pé orí wa lókun state jù yẹn lọ.